أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la ike àlékún fún wa Muhammad sallallahu alayhi wa wa sallam Ike àtìgẹ́ Ọlọ́run kó máa anabi. àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó ṣe wá lẹ́ni tí yóò rí ọ̀nú ẹ̀ ṣáájú ramadan nínú ramadan àti lẹ́yìn ìgbà tí ramadan náà bá tún lọ tán láì fi àsìkò wa ṣòfò eléyìí ní fikihu ramadan part five fikihu ramadan gbígbàgbọ́yé àwọn tó ní í ṣe pẹ̀lú ààwẹ̀ àti oṣù rọ̀mọ̀dọ́nà ibi tí a dé òun náà ni àmọ́lù sọ́lẹ́hà fi ṣáàrì rọ̀mọ̀dọ́nà àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe nínú ààwẹ̀ rọ̀mọ̀dọ́nà a ti ṣàlàyé láwọn episodes tó ṣáájú pé àwọn iṣẹ́ tá à ń ṣe níjọ́ tí ò sáàwẹ̀ náà ni yọ́ kẹjà sí pé tí ó ṣẹlẹ̀ náà ni aziada walmulazama àwọn iṣẹ́ yẹn ká dún nímọ̀ ká dẹ̀ máa lékún la ṣe wá ń wo àwọn ètò àgbọ̀dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú bá a ṣe gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú àwọn ètò kù a ti sọ̀rọ̀ nípa gbígbà àwẹ̀ gangan a dẹ̀ ti sọ̀rọ̀ nípa mímọ́ kírun wákàtí márààrún níjàmọ́ àtàwọn náà fílà kọ̀ọ̀kan pàápàá àwọn arọwátìp àwọn náfìlà ṣáájú àti lẹ́yìn ìrun ọ̀ranyàn lẹ́yìn ìgbà náà làwa sọ̀rọ̀ tó kún kẹ́kẹ́ níwọ̀nba nípa tìláwátùlù Qur'an adẹ̀sọ ìṣesí àwọn sálàfùlì umma àwọn àfẹ́ẹ̀ni retí wọ́n lọ ọwọ́ tí wọ́n fi máa ń mú alukur'an tó bá dinú oṣù Ramadan bí wọ́n ṣe máa ń kà ẹni tí máa ń ka mẹ́wàá ẹni tí ń ka mẹ́ẹ̀ẹ́dógún ẹni tí ń ka ọgbọ̀n ẹni tí ń ka ẹni tó ń ka ọgọ́ta bíi ìmáàmù ṣàfẹ́rì àtàwọn àlàyé táwọn àáfàá sọ nípa kíka kùràánì fún tó kéré sí ọjọ́ mẹ́ta àtìyànjú eléyìí kọjá ẹ̀yin arúsìn ọlọ́run àṣẹ nínú àwọn ìjọsìn tó tún fẹ́ ká fọwọ́ tó Ramadan òun náà ni kìyàmù Ramadan jẹ́mọ́ àárín tá a dé yìí a tún sàwọn àlàyé kan náà lórí ẹ kọ́lọ́n kó tọ́ ahọ́n wa sọ́nà àáfàá jẹ́ kó yé wa tá a bá ń sọ nínú àwọn tá a fi rí ojú rí ọlọ́run tá a fi ṣe kòǹgẹ́ oore nínú oṣù rọ̀mọ̀dọ́nà ara ẹ̀ ní ká tètè máa jí lóru lẹ́ni tí ó máa bọ́ lọ́n sọ̀rọ̀ lẹ́ni tí ó ṣe náà fìlà tá a pẹ́ gan túlùl kùnúùtù tá a pẹ́ lórí ìrun hmm, kìí ṣe kùnúùtù kíkà lágbàlérò ń bẹ̀ yẹn ò túlùl kìyàm àáfà tá a pẹ́ kánrin kése tá a farabalẹ̀ ṣe náà fílà òru ara tí wọ́n fẹ́ ká fi wáyọ̀nú ọlọ́run púpọ̀ ni níjọ́ tí òsì rọmọdán náà tẹ́lẹ̀ a máa ń ṣe ṣùgbọ́n tinú àwẹ̀ kó tún lékún àáfà ní kakọ́ lọ gbọ́ yé o nínú oore ńlá kan tí ń bẹ nínú Ramadan ọlọ́run ò fi sọ́sàn kódà kò fi sírọ̀lẹ́ kò dẹ̀ sí ní ìyálẹ̀ta kò sí láàárọ̀ bí kò ṣe pé òru òun náà ni láìlátùlẹ̀ kọ́dìr tọ́lọ́ ni láìlátùlẹ̀ kọ́dìrì khairun min alfi shahar òru láìlátùlẹ̀ kọ́dìrì ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí ń ṣe tó lé ní eighty years àṣẹ tó bá rí bẹ́ẹ̀ ẹni tí ọba ti mọ́ la láti máa jí lóru nínú ààwẹ̀ rọ̀mọdọ́nà pàápàá jùlọ kò ní í ṣe kòǹgẹ́ òru yẹn oore ńlá ló dẹ̀ ti sọnù fún yẹn. àáfàá nítorí pé ká máa jí lóru yìí dáàbò sọ̀lẹ́hìn wàtíjárọ́tùlì mọ̀mìnín sẹ́ẹ̀rí ká máa jí lóru ìṣesí àwọn ẹni ọlọ́run ni hmm? òkòwò ńlá ni táwọn mọ̀mìnín máa ń ṣe láàrin àwọn àtọ́lọ́run wọn àwọn tí ó sì sorí ire. àwọn tí ó jèrè lọ́dọ̀ ọlọ́run ara tí wọ́n máa ṣe òun náà nìkan rárá jí lóru wà náà sùn níyàm nígbà táwọn èèyàn ń sùn ń ló ṣe wà nínú hadith abdullahi ibn salam tó ní ara tí òun gbọ́ lẹ́nu ànábì ńgbà tóun gba mùsùlùmí òun náà ni pé ẹ̀yin èèyàn ẹ̀yin mùsùlùmí o afusu salama ẹ máa fọ́ sálámà kí láàrin ara yín wàsílù arahama ẹ máa dokun ẹbí pọ̀ só ti yé bákan náà wà á tó ìmọ̀tọ̀ àmọ̀ àwọn tí ò rí nǹkan jẹ ẹ máa fún wọn lóúnjẹ wà sọ́lú bí láìlì ẹ máa jí lóru kírun wà náà sùn níyàm nígbà táwọn èèyàn ń sùn tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ wọ àlìjánná tẹ́dúkúlù lìjánná tàbí sàlám pẹ̀lú àlàáfíà ni. àáfàá ní kakọ́ lọ yé nínú hadisi Bukhari àti Muslim nabiyulayi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ti jẹ́ kó fẹ́ẹ̀ kan yé wa pé man qama ramadana imanan wahtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹni tó bá ilé ń jí lóru ààwẹ̀ lóru nínú ramadan tó wá ń kírun tó ń kírun òru dáadáa nínú ramadan lẹ́ni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́run àti àdéhùn ẹ̀san tọ́lọ́run ṣe lẹ́ni tó ń ran kan pọ́lọ́run lọ́ba tí máa ń san èèyàn án àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ṣáájú ọlọ́run ò nìkan forí rẹ̀ jìn àáfàá ní tó bá wá rí bẹ́ẹ̀ nínú nǹkan tá a tún rí ni pé àáfàá wa Umar ọmọ Khattab kọ́lọ́hún kó bá ní yọ́nú sí wọn wọ́n ní wàkánà Umar ibn al-Khattab radiyallahu anhu yusalli mina al-layli ma sha'a hatta idha kana nisfu al-layl ayqadha ahlahu wọ́n láàfáà wa khalifa al-khalifa tó sáni khalifa ẹlẹ́ẹ̀kejì nínú islamu àáfáà wa umaru ọmọ khatob kọlọ̀mbá ni yọ́nú sí wọn wọ́n nínú ntaari nínú ṣèṣì tiwọn náà ni pé wọ́n ò jí lóru wọn mọ̀ kírun fọlọ́n iye tó bá rọ̀ wọ́n lọ́rùn tó bá ti wá di ìdajì òru ayékọ̀dọ̀ àhàlà lè sọ́la wọ́n wàá jẹ́ àwọn fámìlì wọn náà súnmọ́ ẹ̀yọ̀ kúlù láwùm àsọ̀lá àsọ̀lá wọ́n wà ní ẹ̀yìn èèyàn ọ̀yá ìrun ìrun ìrun ìrun ẹjẹ́ àsìkìrún fọlọ́n lóru wọ́n wàá ká àyà pé wà á múrò alákàbí sọ̀lá wà tọ́bìrì àléyà àwọn èèyàn rẹ àwọn fámìlì rẹ láṣẹ ká máa kírun ó ṣe sùúrù fún wọn ẹni tó láìkí orun bẹ́nu wọn ẹni tó pẹ́ sùn bẹ́nu wọn ẹni tí ọmọ yẹn ẹni tí ó tún lọ sùn padà ń gbọ́ ọba jí tó tó pọ̀ ọ̀pọ̀ ẹ̀yìn dà so ó ṣe sùúrù tó pọ̀ òun ni o kọ́lọ̀ kó bá ní fún àwọn sálàfù ní ẹ̀sùn olóore wọ́n ní àáfàá wa Usman ọmọ àfáàn ọlọ́run kó bá ní yọ́nú sí wọn nínú nǹkan tí àáfàá wa ibùnà àbí hatim tí wọ́n gbà wá nípa wọn ni pé àáfàá wa usman ọmọ afaan àwọn náà jẹ́ nìkan tọ́já sí wípé wọ́n máa ń kírun pọ̀ lóru débi pé nígbà míì gan hapa iná òwúrú bá mọ́ kọ́rọ̀ alukur'ana fi rak'atin wọ́n làáfàá wa usman a máa fẹ́ ka odidi kùránì. níbi rákà kan nínú tíra Minhajul Qasidin ọ̀rọ̀ yìí náà sí kíni o ó tún wà ní ibẹ̀ kì í wá ṣe àáfàá wa yìí nìkan àáfàá nígbà tá a wo ìṣesí àwọn sálàf tá a wo ìṣesí wọn a rí i pé ọ̀nà tí wọ́n tún máa ń gbà ṣe náà fìlà lóru nínú ààwẹ̀ a ọmọ kan lágbára gan o àáfàá ló ń bẹ́ẹ̀ nù wọn pàápàá nínú tá a ti kà kọjá níbi wọ́n ṣe máa ń àti ní mamu Bukhari àtúrí mi nù wọn lóru nìkan ìmí nù wọn Kùránì kan òru ọjọ́ mẹ́ta ní ìparí ẹ̀ a sì rí ìtọ́jẹ́ pé òru ọjọ́ méjì ní ìparí odidi Quran a sì rí ìtọ́já sí pé jísù mẹ́ta ní ọkà lóru kan tọ́já sí pé jọ́ mẹ́wàá òun ni yóò fi ka alukur'an ìyẹn làáfàá wa asaibu bunu yezid àwọn ń sọ wọ́n láàfà wa umaru ọmọ khatob wọ́n ní àmọ́rọ̀ umaru bin khatob radiyallahu anhu ubayya bin ka'b wa tamima dari wọ́n láàfà wa umaru ọmọ khatob wọ́n pa àwọn méjì inú àwọn sàbí ànábì láṣẹ wọ́n pa àfà wa ubayyu ọmọ ka'b àti àfà wa tamimu dari àwọn méjèèjì mọ̀ fúrání káàpọ̀ wọ́n pa wọ́n láṣẹ pé kán máa kírun áńyẹ̀kú mọ́lì náà sí fi ramadan pé ká máa kírun fáwọn èèyàn nú àwẹ̀ wọ́n ní fàkánà lọ́kọ́rí wùyẹ́ kọ́rọ́ gbèlèmí ayé sotiye wọ́n wà á ka bíi nta lè fi wé bíi two hundred verses lórí rákà kan o ó ní kunna na nàátámìd alala àṣọ mintuli kìyàm pé ńgbà tí tọ́ba wá fàánú yẹn gùn àwọn wà bíi nta lè fi wé ọ̀pá àwọn wà á rọ̀gbọ̀kùn lórí ọ̀pá ńgbà táwọn bá rí pé bí ẹsẹ̀ àwọn ó ti fẹ́ máa mì àwọn òsì wà máa ń kú nànà sọ́rí ìlà fífòrò ìlfàjẹ̀ ó láwọn òsì ní kú òun òun náà fi lóru yẹn tí ó fi di pálùfàjárì ń sún mọ́ láti là ìmáàmù wa báyàkì àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá jàmọ́ tá a bá worú ṣe sí i bí àwọn sáláfùlù umma bí wọ́n ṣe ń kírun yìí a máa wò pé n tó ṣe kíni o n tó lágbára díẹ̀ òun ni kọ́lọ̀ ń kó bá ní san wọ́n ní. Ni ẹ̀san olóore kódà àtúrí àfáà wa náfẹ̀ látọ̀dọ̀ àfáà wa uh, ibn umar látọ̀dọ̀ àfáà wa abdullah táwọn náà ní sẹ̀mítù ibn abi mulaika yakul kuntu akumu bin nas fi shai ramadan fa akra'u fi raka alhamdulillah fatir uh, wa nahwa'a wọn láwọn máa ń àwọn máa ń kírun fáwọn èèyàn nù ramadan àwọn wàá ka suratu fatir quran chapter thirty five Aya bi forty five lọ́nbẹ̀ ń bẹ̀ báwọn wọ́n láwọn ọ̀kà so ti yé bá ní ìsìn so Imam Ibn Abi Shaiba lọ gba eléyìí wá táwọn fi wò pé tó àwọn kà lórí kíni o bóyá bíi rákà kan a rí i pé àwọn sálàfù yìí kálukú wọ́n ń ka wọ́n ń ka tí wọ́n lágbára tó rọ̀ wọ́n lọ́rùn nínú kíni o nínú Ramadan lórí ìrun òru wọn tí wọ́n bá ń kí kódà a tún rí nínú àwọn sálàfù àáfàá wa àbúrò já ja, sotiye àáfàwà abdulsamad àwọn gbà wá wọ́n ní àáfàwà abúlá shahab àwọn náà tún gbà wá wọ́n ní kánà àbúrọ̀jà yakhtim bina fi qiyami ramadan likuli asharati asham irú ètí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn wọ́n ní àáfàwà àbúrọ̀jà àti mákìrún fún wọn lóru àwẹ̀ ń tiẹ̀ kùránì kan ní ó parí fún odidi òru mẹ́wàá ni ó fi ka kùránì kan fún wọn tá a bá lọ wo àwọn àṣesí àwọn sálàfù yìí yóò jì òye wa pé a ah, náà fi làwọn màmá ńlá láàfin àpọ̀ o níyà wa Aisha náà wá ń sọ kọ́lọ́hún ọba àlékè ọlá kó bá ní san wọ́n lẹ́san. wọ́n ń ròyìn bí náà fi lànà bí àsálàm ṣe máa ń rí wọ́n lànà bí àmọ́ kíráka mẹ́jọ wọ́n ní yóò kì mẹ́rin falata sal anihusne inna watuli inna wọ́n ní bí ó ṣe dáa tó tí ó gùn tó èyí onífẹ́ ẹ̀ lè ṣàlàyé ẹ̀ àwọn àfáà àjọyọ̀ pé ráka méjì méjì náà máa ń kì í tó ti yé dáká méjì méjì tó bá di pé mẹ́rin bóyá yóò ara ṣe mi díẹ̀ yóò tún kí méjì méjì mi mẹ́rin mi àwọn mi lẹ́rìí pé ibùdó yẹn bá kí mẹ́rin pọ̀ náà pẹ̀lú àdíìsì ó ń bẹ nínú àwọn àfọ onímọ̀ tó ní pé kọ̀bàrún kọ̀bà náà fílàjì ṣùgbọ́n àdíìsì ti wà pé sọ̀láàtù láìlì mọ́sínámọ́síná kéèyàn máa kí méjì méjì ń kọ́ máa ṣe tàṣáwùd kọ́ máa sálámà ìyẹn náà ló ṣe so a máa kí ni lọ́n bá ṣe ní èèyàn lè dá kí a lè kí papọ̀ níjàmọ́ tó bá jẹ́ nù Ramadan yálà nínú ilé wa alọ́mọtọ́mọ kùránì ká àbáwa náà máa ká ní mọ́sálásí wa so àtúnkìtán àtúnkà àdúrà kùnúùtù lẹ́ni tá a fi ń bẹ lọ́hùn rí ayé òrí ọ̀run tá a fi ń tọrọ àforíjì tá a fi ní kọ́lọ́hún láwà nínú ọ̀nà àáfàá ní òsì tó burú bí gbogbo eléyìí torí náà a gbọ́dọ̀ sọ̀ra ṣe àáfàá níṣẹ́ wá rí ká lè gbọ́ yé náà fílà òru lọ́dọ̀ àwọn sálàf onítọ̀bà àáfàá wa mú tọ̀bàkọ́ọ̀tù salaf sí kìyàmì láì sẹ́ẹ̀rí àwọn ẹni retán lọ ńlá ṣe ń sọ fáwa náà lẹ́fù wa ó yàtọ̀ spiritually ṣùgbọ́n èyí tí ó burú ni kíwọ náà wá wà ní zero level kò ní í dá àáfàá níta bá lọ wò àwọn ẹni retí wọn lọ yìí pẹ̀lú àwọn oríṣiríṣi ẹ̀rí tó wáyé àwọn àáfàá pín wọn sí ìpele méje hmm? àáfàá ló ń bẹ nínú àwọn ẹni retán ti lọ yìí tọ́já sí pé gbogbo òru náà fi máa ń ṣe náà fìlà sotiye àáfà láwọn eléyìí wọ́n máa ń sábà kírun àsùnbà bìwùdú ilẹ̀ ìṣà àlùwàlá àrùn ìṣà ìnáwó fi kásùnbà lè tálùwàlá rẹ̀ ọba jánu wọn ètò bá sì jà yóò tún lọ tálùwàlá ṣe yóò tún máa bá àrùn ẹ lọ gbogbo odidi òru àwọn èsùn lóru sẹ́yìn pa àti ka ọ̀rọ̀ kan nínú àwọn àáfà nínú àwọn sálàf ta láàrin magribi wàkánà yànnà mùbẹ́yìnà magrib wàlẹ̀ ìṣà a ti sọ̀rọ̀ kan nínú àwọn sálàfù lọ́ba yẹn nígbà tá à ń sọ nípa bí wọ́n ṣe máa ń tìlàwà gan tá a ní àárín mọ́gíríbì àti ìṣáì nìkan sọ òun làwọn fi máa ń sùn so ó ń bẹ nínú àwọn sálàfù báyẹn so tó yẹ pé gbogbo òru wọn ni wọ́n èsè náà fìlà kálukú wo lẹ́fù yìí máa ní rẹ̀ ni o ìwọ́n tó ní pé tó bá lọ gbogbo òru rẹ iṣẹ́ rẹ <laughs> kọ́ máa máa sùn pé dráìvà ni ọ́ kó má débi wá ti andrive pé ah, gbogbo òru fi ṣe náà fi làmọ́ lọ́wọ́ amọ́tò jáàmù ṣùgbọ́n à ń ṣàlàyé bóyá ọwà ń leaf ìwọ gan rò pé ah, àsìkò ìlàtú lè kọ́ dídì gbogbo òru mo fẹ́ lò ìmọ̀ fòrùn mi sọ̀sán òsì tó burú ń bẹ àáfàá lọ́nbẹ nínú àwọn àwọn àtọ́bákọ́tù sáníyà àwọn tí wọn kánú yẹ̀kú múnà ṣàtọ̀rọ̀ láì half of the night ìdajì òru làwọn máa fi ṣe náà fìlà ìmọ̀ọ́nì lánàá tún ni ọlọ́run fáwa náà ní ìmọ̀ọ́nì àáfàá ní àwọn tó bá kọ́tù sáálísà àwọn tí wọ́n kánú yẹ̀kú múnà sólùsà láì one third òru ìdá kan nù òun làwọn fi máa ń ṣe kíni o òun ni wọ́n fi máa ń ṣe náfìlà àáfàá nípele ẹlẹ́ẹ̀kẹrin sùdùsù láì àwọn ò mú one over six àbí húmùsù rẹ̀ ní àbí one over five ìdá kan nù mẹ́fà àbí márùn-ún òun náà fi máa ń ṣe kíni o náà fi máa ń kírun àáfàá nípele ẹlẹ́ẹ̀karùn àwọn tí wọ́n ti rí láàyò rọ̀rùnà tẹ̀kídìr wà iná máa kánà àdúmù yẹ kúmú ìlà án yàgùlébà ònà o àáfà láwọn kan bẹ wọn ò ní bọ́yá odidi òru ìdajì òru one over four one over nine one over six nǹkan ní táwọn máa ń ṣe ni pé àsìkò kásìkò tán bá ti jí àsìkò tó bá ti rọ̀ wọ́n lọ́rùn tán bá ti jí lóru wọn ò ṣe náà fìlà tó máa ti ń kó wọn wọn lọ sùn so ti yé wọn àti ah, jí lóru ọyẹjà ṣe náà fìlà bóyá ṣe náà fìlà fògùn ṣẹ́jú lòun yóò tún sùn padà bí ó ṣe náà fílà fọgbọ́n ṣẹ́jú yóò tún sùn àwọn ò lásìkò kan àsìkò tó bá rọ̀ wọ́n lọ́rùn ni ó lè jẹ́ one to two ni wọ́n jí lónìí wọ́n tún sùn padà ó lè jẹ́ two to two thirty ní lọ́la wọ́n sùn padà ó lè jẹ́ three to four ní lọ́tọ̀ọ́la bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn ni. ìpele ẹlẹ́ẹ̀kẹfà ń tiwọn àǹfààní kọ́wọ́mú kánú yìí sọ lúnà mí náà láì arúgbó àrọ̀ kàát àrọ̀ kàátẹ́yìn àwọn eléyìí àwọn ò gbé lórí one over ti kí rákà méjì àbí mẹ́rin ọlọ́run gbàlẹ́sìn wọ́n sì ara fi tọrọ àforíjìn wọ́n ara tọrọ orí ayé orí ọ̀run wọ́n sì lọ sàn padà àwọn gbé lórí rákà méjì sí rákà mẹ́rin ni. àáfàá níṣẹ́ wá rí ìpele keje àwọn ń ti wọn wọ́n máa ń jí fún un tí bẹ́ẹ̀ máa bá iná lè ṣá àìd só ti yé bá ní ìsìn wàlú àṣàlùm fi sáà fàyè jùmọ̀ àrùn náà bá iná tọrọ àfàyè wàfíì sọ ìmọ̀ àbá wa mú ẹ̀rí wá ṣé àwọn kan bẹ nínú àwọn sálàfùlẹ̀ ọmọ láàrin ìrun ìṣá ìtàlẹ́ sọ̀rọ̀ mi yé àbí ìrun àsùnbáǹtì wọn nínú tí wọ́n máa ń ṣe ni pé wọ́n sọ ọwọ́ àsìkò sàárì ọwọ́ àsìkò ìgbà tí ó ti wà ní àdìsí pọ́lọ́ngàn máa wá sánmà lé ayé yẹn àwọn ọ̀wà gbìyànjú wọ́n sàkó gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn só ti yé bá ní ìsìn so nínú táwọn máa ṣe wọ́n kọ́ rí páwọn kírun ṣáì níjàmọ́ wọ́n dẹ̀ rí wípé àwọn kí ṣubú ìníjàmọ́ wọ́n wàá tún wo àsìkò tó bá rọ̀ wọ́n lọ́rùn nínú àsìkò tí àsìkò sàárì ọwọ́ òru kàn tí ó wà níbẹ̀ tí wọ́n ó fi máa tọrọ orí ayé àtòrí ọ̀run kọ́lọ̀njẹ́ àsorí ire alimoyim sọ́márì ni pé àwọn ètò bá ti rọ̀ wá lọ́rùn ká sàmọ́rì ká má fi gbogbo òru wa sùn nínú Ramadan pàápàá òru mẹ́wàá tó wá kàn ká tún lékún ní mímọ́ jí lóru àáfàá ní ká wá sọ ṣe àwọn nǹkan tí máa ń jẹ́ kí náà fílà òru ọ̀rọ̀rùn ká mójútó àwọn tí ń jẹ́ kí náà fílà òru kó nira ká jìnnà sí àáfàá dẹ̀ ká nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ̀ra ẹja wo méjì mẹ́ta mẹ́rin márùn-ún bẹ́ẹ̀ ìwọ tó o bá fẹ́ kí náà fílà rọ̀ ọlọ́run nu àwẹ̀ àtijọ́ tí ò sá kọ́kọ́ gbìyànjú mọ̀jẹ̀ ọjà sípò oúnjẹ tó ọmọ jẹ́ ọ pọ̀ jù pàápàá tó o bá fẹ́ sùn lálẹ́ má máa jẹ oúnjẹ tó heavy púpọ̀ só ti yé bá nísìn àwọn àáfàá sọ ni o pé ẹ bá fẹ́ máa jí lóru nínú àwọn àlàsùbábùlì mọ̀yá sára lè kìyàmì láì tí ó jẹ́ kí náà fi lòru rọrùn allah yakusoro la ak má jẹ́ kó oúnjẹ ẹ̀rẹ́ ọ̀pọ̀ wàṣúrùbà tómi kọ́ńtà tó fi ní fàyẹ̀ gíríbà òun náà oorun ọ̀wà yóò gbé èèyàn lọ oorun èèyàn ó sùn lọ ráúráú ni so á jẹ́ kó oúnjẹ wa àtomi wa kọ́ máa dínkù àáfàá ni ara ẹ̀ ni pé kí wàhálà wàhálà yóò ti ìbànúfsà òbí nàhàr bìmọ̀ láfa ìdátàfẹ́ má stress ara rẹ̀ unnecessarily ní ọ̀sán kọ́mọ̀jà sí wípé ńgbà tí ọba ìdòru ara ó ti kọ oorun so èèyàn kẹ̀rí pé ń bọ̀ ti stress ara rẹ̀ ní ọ̀sán òru báyìí ò ní lè jí so ká jẹ́ kí wàhálà àwọ̀ ọmọ dínkù ní ọ̀sán bákan náà àfa àlárẹ̀ náà ni pé oorun ọkọ̀ ìlú ńlá oorun tán ni ká máa sùn lọ́sàn-án yẹn ká gbìyànjú àti máa sùn téèyàn bá ń sùn fàyínà àtọ̀ inú alàlùkìyàmù àwọn àáfàá lọ máa ń ran kéèyàn ò jí lóru lọ́wọ́ torí pé ìwọ̀n bó run wákàtí kan méjì tó sùn pàápàá jùlọ láàrin zuri sí asiri lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ nípa orun ọkọ̀ ìlú láyẹn àwọn míì sọ pé síwájú orun zuri ni ṣùgbọ́n èyí ni pé láàrin zuri sí asiri òun ni orun ọkọ̀ ìlú là téèyàn bá ara ń sùn èèyàn ó rí géènì àsìkò ń padà lóru tálàáfíà ó dé bákan náà ni ká sọ́ra fún alauzar bin nahar ká má jẹ́ ká má ká sọ́ra fẹ́sẹ̀ fẹ́sẹ̀ bá ti ń pọ̀ jù èèyàn ọ̀fẹ́ jí lóru yóò sì máa nìyàn la lásìkò android fóònù yìí ká sọ́ra fún òkúwo ká sọ́ra fún ọba opposite sex chat gbogbo àwọn fídíò chat sex chat gbogbo àwọn oríṣiríṣi nǹkan má jẹ́ àràmù ìwọ tó yẹ pé òun wá owó rí pé bí àlálì ló fi ń rí owó fẹ́sẹ̀ bá ti pọ̀ jù gbogbo orú àwọn nǹkan yìí kì í jẹ́ kéèyàn orí náà fílọ̀ òru ṣe kọ́lọ́wọ́n bá lè kí ọlá kó jọ̀ kọ́mọ jẹ́ kí láì látúlẹ̀ kọ́dírí ọ̀bọ ọmọ wa lọ́wọ́ gbogbo àwọn iṣẹ́ olóore tí ń bẹnu àwẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí a lè rí i ṣe àáfàá lára tí wọ́n fẹ́ ká máa ṣe <clears throat> nínú àwẹ̀ Ramadan òun nìyẹn àáfàá ní ẹjẹ́ àtúnṣọ fúnra wa o ara tó fẹ́ ká tó máa ṣe nínú àwẹ̀ ní ìtọ́ àmù tọ́ àm ká máa fún àwọn èèyàn lóúnjẹ ẹjọ́ ká gbọ́ àárín iye dáadáa pàápàá nínú tiwa yìí tọ́já sí pé òṣì wà ní inú ìlú gan àáfà wa Yunus ọmọ yezid, nínú àwọn sálàfùlì umma ara àwọn ẹni rẹ tán lọ ni wọ́n ní kánà ibnu Shihab ìdá àdákàlà Ramadan wọ́n là wa ibnu Shihab nínú àwọn sálàf ara àwọn ẹni rẹ tán ti lọ wọ́n náà máa ń sọ wípé tí Ramadan béèrè dé báyìí fa iná máa wà tìláwá tó lè Qur'an wá ìtọ̀ àmọ̀ tọ̀ àmọ̀ ètò oṣù Ramadan tó wọlé yìí o a máa fi ka Qur'ani a sì máa fi fún àwọn tí òòrùn jẹjẹ a máa fi fún wọn ní oúnjẹ àáfàá wa Hamad bono abi Sulaiman wọ́n ní àáfàá wa yìí nínú àwọn ẹni eré tí wọ́n ti lọ ni nínú ìṣesí wọn ni pé yufatir fi ṣáàrì Ramadan khomsamia insani wọ́n ní ojoojúmọ́ nínú ààwẹ̀ Ramadan èèyàn five hundred ni wọ́n máa ń fún ní ìsinú ọlọ́run kọ́ bá ní san àròmẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ọ̀rọ̀ àròmẹ́yìn tó jáde láìpẹ́ yìí nígbà mọ́sálásí kan bàdàn tó fẹ́ di iṣu àwọn àròmẹ́yìn àwọn náà máa ń fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóúnjẹ nínú ààwẹ̀ tèmi náà jẹ àìmọye oúnjẹ wọn ní mọ́sálásí wọn tó wà ní muslim grammar school ládùúgbò tí wọ́n ń bàdàn ní gbogbo àwọn ninety six ninety wọ two lọ oúnjẹ àrọ̀ mẹ́rin la máa jẹ àáfà ìfitọ́rù tó sọ̀ǹtọ̀ tẹ́ mú kóòkì ẹ má de pé mẹ́rin kankan ìwọ tí wọn náà bá lágbára pé lójoojúmọ́ èèyàn márùn-ún ìwọ lágbára five hundred bí àáfàá wa àáfàá wa ibùdó ṣèhábù yìí tí a sọ ọ̀rọ̀ wọn yìí sọ̀rọ̀ mi yàbí ó yẹ àáfàá wa Hamad bọ́nà àbí Sulaiman àáfàá wa Hamad bọ́nà àbí Sulaiman àwọn náà máa ń fẹ̀yàn five hundred náà máa ń fún wọn ní kíni o oúnjẹ oúnjẹ wọn ni wọ́n èé sínú fún odidi ọgbọ̀n ọjọ́ wọ́n ní sáà fáwọn ẹ̀sìn wa máa ń ṣe wàyí náà wú kánà yòókì ìbádàlẹ̀ ìdìlẹ̀kùlì wáhídé ní àtàdíraham tó bá di pa àwẹ̀ parí pé tó ẹ̀yin jẹ̀mọ́ ìwà àwẹ̀ ti parí báyìí gbogbo àwọn five hundred dùn wọn ó tún wá fún wọn ní díríàmù hundred àáfà tá a bá gbé díríàmù hundred sówó nàìjíríà sìn owó tó súnmọ́ kọ́mọ́ thousands of naira ni tí ó súnmọ́ million sórú táwọn ẹni rè sálàf tí wọ́n ń ṣe rè àwọn tó lọ́n bá bẹ́ẹ̀ ọ̀là fún náà ẹ lè organize ìfitọ́rù fáwọn èèyàn tó ti yé káwọn kan máa dáná kọ́ ẹ kẹ́yìn ọkẹ́ sponsor rẹ̀ wọ́n máa fáwọn èèyàn ní ìfitọ́rù ẹ fáwọn èèyàn ní raw food torí pé tó bá jẹ́ ìfitọ́rù kí ni èjẹ sàárì ẹ tún lágbára ẹ fẹ́ lómi ráìsì kóńgò mẹ́wàá ẹ fún ní èlùbọ́ kóńgò mẹ́wàá ẹ tún ní òróró ẹ ní ata ẹ tomato, tomato tòmátò ètò tiwa alágolo àbí tòmátò inú ọ̀rá ẹ fẹ́ lómi lówó kò fi ran tí ó fi máa jẹ sàárì tí ó fi máa sínú ẹ ẹ fáwọn èèyàn lóúnjẹ nínú ààwẹ̀ Ramadan ara iṣẹ́ olóore tán fẹ́ ká mójútó tí àwọn sáláfùlù mọ̀ tí wọ́n máa ń ṣe òun ni káwa náà mójútó lábala ìtọ̀ àmù tọ̀ àmù yìí náà ni tọ́rù sọ ìmín ká fún àwọn tó gbá àwẹ̀ ní ìsinú a lè fún wọn lóúnjẹ lásán kí wọ́n lọ́ọ́ máa ṣe fúnra wọn ara tún ni ká fún wọn ní ìsinú tó rádìí ìsìn ń bẹ lọ́tọ̀ lórí pé màá ń fa tọrọ sọ ìmọ̀ ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam wọ́n jí óyé wa pé ẹni tó bá fún aláàwẹ̀ tó fún ní oúnjẹ sínú tó fi sínú nínú ntọ́lọ́run ọba àlékè ọlá tí yóò ṣe lẹ́san ni wípé irú ẹ̀san tí aláàwẹ̀ gbà jàmọ́ ẹ̀ gbọ́ yé dáadáa o irú ẹ̀san tí aláàwẹ̀ gbà wọ́n ò fún onítọ̀hún mẹnìrẹ́rì àyànkóso mẹnì ájírì iṣẹ́ wọn ò sì ní dé ẹ̀san aláàwẹ̀ yẹn kù tó o bá wá fún èèyàn mẹ́wàá ní tọ́ọ̀rù tí wọ́n bá gba aládàá wá one million ìwọ gba ten million times ten ní tiẹ̀ tó o bá fún aláàwẹ̀ hundred ní tọ́ọ̀rù tó o bá gba aládàá wá one million ìwọ gba hundred million jàmọ́ iṣẹ́ olóore ńlá ni ká ṣe ìṣínà fáwọn aláwẹ̀ ìwọ ò lágbára kó o ṣe rẹ́sì ńlá kó o ṣe wà ńlá ṣèbí wọn náà lágbára kó o ra támúrù two hundred lọ mọ́sálásí káwọn mùsùlùmí ó fi sínú ọlágbára kó o ra áàpù lọ ọlágbára kó o ra tébù wọ̀tà lọ ọlágbára kó o ra wọ̀tà lọ ìwọ náà ṣe bẹ́ẹ̀ ara àwọn iṣẹ́ olóore tá a fi máa ń rí ojú oore ọlọ́run ni ara ẹ̀ náà ní kẹ́sọ́rọ́tù sọ́dákọ̀ ká máa ṣe sàárà kọ́ pọ̀ nínú ààwẹ̀ sàárà tá a lè ṣe pọ̀ àwọn èèyàn ń bẹ tọ́já sí pé òsìfẹ́ ẹ̀ka ń ta ńjọ́ tí ò sáwẹ̀ tá a bá fún wọn ní sáàrì tá a fún wọn ní sínú ńjọ́ àwẹ̀ bá tún lọ back to square one ẹ̀yin ọlọ́run bá bẹ́gi ọ̀là fún empowerment program ẹ fi sínú àwẹ̀ kẹ́ ẹ ṣe sàárà kan pọ̀ kó wò pé èèyàn hundred mo fẹ́ dá lókòwò lọ́dún yìí ara àwọn ọmọ ìyá wa tán máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa kọ́lọ́n kọ́ bá ní sàlékún arísìkí wọn ọ̀dà eléyìí fẹ́ máa ṣe ọ̀rà ọ̀rà ló fẹ́ máa ṣe ìlú ni manṣẹ́ni ọ̀ra ìlú lọ́ra tí ọ̀ra ọ̀ya one fifty thousand parí eléyìí eléyìí kí ló fẹ́ máa ta two hundred thousand parí ẹ̀ kí ọ̀dà two million rí ẹ bá ẹ̀ǹpàwọ́ èèyàn mẹ́wàá to two hundred thousand naira irú àwọn mẹ́wàá tó ẹ̀ǹpàwọ́ àwọn tí wọ́n ń ta àwọn tó pé small scale business tí wọ́n ń ta táwọn náà ya ẹ̀ tí ìfọwọ́mẹ́wẹ̀ẹ́ wá jẹun tí two hundred di two fifty two fifty di two seventy two seventy di three hundred three hundred di half million lẹ́yìn ọdún márùn-ún mẹ́wàá àwọn náà dẹ̀ tí wọ́n máa yọ sàkà àlà àwọn náà kọjá pé àwọn náà ò tún máa tọrọ jẹ nìyẹn kẹsìrọ́tù sọ́dákọ̀ ara ẹ̀ ní ká fáwọn èèyàn ló ń jẹ ó kó sínú sọ́dákọ̀ kó gbogbo ẹ̀ nú ta fún yàn ní tọ́ọ̀rù sọ́dákọ̀ kó sínú ta fún yàn lásọ nínú àwẹ̀ ó kó sínú kárabàtà fún yàn ó kó sínú ká ẹ̀ǹpàwé yàn ó kó sínú ẹni tó wọlé rẹ ti dìú tí ò rówó san ó kó sínú ọmọ sùkúù tọ́lá admission tí ò san ó kó sínú gbogbo ọ̀nà tí sàárà pín sí ká máa ṣètọrẹ àánú gbogbo ẹ̀nà fẹ́ ká ṣe àáfàá wa Abdullahi Abbas nínú hadith tí mọ́mọ́ wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá wọ́n ń ṣàlàyé fún wa pé kánà Rasulullahi sallallahu alaihi wasallam ajiwada náà sebele khair wà kánà ajiwada máa yẹ kú fi ṣáàrì Ramadan wọ́n lànà bí ìwà jẹ́ bàbá ńlá ọ̀gá ọlọ́rẹ tẹ́ bá ń wá àáfà ọlọ́rẹ ọ̀gá ọlọ́rẹ tí máa tọrẹ láyé nàbí yuna Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn nàbí wa máa tọrẹ jù òun nínú oṣù Ramadan náà tọ́jẹ́ pé inna Jibril aleyhi salam kánà yalqahu fi kulli sana fi Ramadan tó yẹ pé Jibrilu gangan wa máa ń bá ànábì nínú oṣù Ramadan ànábì wa jẹ́ni tó máa ń ta ọrẹ ju atẹ́gùn tí ń fẹ́ lọ níbi tànábì làwọ́dé ànábì ìwọ ìdẹ́ ṣe olówó àsáwà tọ́lọ́mbà tó bẹ́gi ọ̀là fún ẹ̀yà ajá máa ṣe sọ́dá kọ̀ kọ́ pọ̀ nínú oṣù Ramadan ìmáàmù wa ṣàfihàn ọlọ́run kó bá ní yọ́nú sí wọn wọ́n ròyìn ṣe sí tiwọn náà àtàwọn míì nínú àwọn sálàf lórí bí wọ́n ṣe ya ẹni tí máa ń ṣètọrẹ àánú nígbà tí rọmọdán náà tó bá dé ẹ jẹ́ káwa náà ká mójútó eléyìí dáadáa àáfàá ní lára sọ́dákọ̀ tá a máa tún ṣe ẹ jẹ́ àṣàkíyèsí àwọn tá a wá fẹ́ sọ yìí gbogbo ìtọrẹ àánú téèyàn bá fẹ́ ṣe láyé ó nípele ó sì ní bó ṣe dá tó kéèyàn máa ṣe àsáwọn tá a máa ṣètọrẹ àánú fún àwọn tá a máa náwó wa fún níjọ́ tí ò sáwẹ̀ nínú àwẹ̀ àáfàá ó kéré jù wọ́n máa ń lọ bíi márùn àwọn wo wá ni ẹ jẹ́ nínú episode six ibẹ̀ láti parí ọ̀rọ̀ àsọdákọ̀ pẹ̀lú sọdákọ̀ yìí ara tí ó jà tètè wọ àlìjàn náà tá a fi rí ìyọ́nú ọlọ́run ọba àlekè ọlá òun ni torí pé ara ń tànà bíi wa sallallahu alaihi wasallam níjọ́ tí Abubakar radiyallahu anhu tí yóò gbàwé àlùjánnà ara ń tí wọ́n ló ṣe ń jọ́ náà ni pé ó tún ti ṣe sọ́dákọ̀ ọgbà àwẹ̀ súnà ń jọ́ náà ó tún ti lọ ṣe ẹ̀yà dátùlìmọ̀ríb o ti lọ ọbẹ̀ aláàárẹ̀ wò àṣé gbogbo àwọn mẹ́wàá làásàrọ̀tùlìmọ̀bàṣàrú náà bìlìjá náà àwọn sàábé mẹ́wàá tí wọ́n gbàwé àlùjánnà látàyé àáfàá ní gbogbo wọn onísọdákọ ni wọn o àwọn wo láwọn fẹ́ ká mọ ìsọdákọ fún nínú ààwẹ̀ Ramadan nígbà táàwẹ̀ èdè àti táàwẹ̀ bá lọ tán ẹ jẹ́ á ní episode six subhanaka allahumma bihamdik ashadu an la ilaha illa ant astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.